adẹniyí adégeyè mfr tí gbogbo wa mọ̀ sí king sunny adé ní ọjọ́ kejìlélógún oṣù kẹsàn ọdún 1946 sí ìlú Òṣogbo sídìílé ọlọ́ba láti Oǹdó àti Àkúrẹ́. Bàbá rẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń tẹ keyboard ní ilé ìjọ tí ìyá rẹ̀ sì jẹ́ oníṣòwò. Sunny Adé kúrò ní ilé ẹ̀kọ́ girama ní ìlú Oǹdó wípé òun lọ sí ilé ẹ̀kọ́ gíga nílùú Èkó nígbà yìí ni ìrìn àjò orin kíkọ bẹ̀rẹ̀ fún un. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ Moses Ọláyà Federal Radio rhythm dandies àwọn tí wọ́n ń kọ orin highlife. lẹ́yìn èyí ó kúrò láti dá ẹgbẹ́ tirẹ̀ sílẹ̀ ní ọdún 1967 tó pè ní The Green Spot. ọ̀pọ̀ ìgbà ni Sunny Adé ti yí orúkọ ẹgbẹ́ rẹ̀ padà láti African Beat sí Golden Mercury. ó tẹ̀síwájú láti dá King Sunny Adé Foundation sílẹ̀ lé èyí tí àwọn ọ̀dọ́mọdé olórin máa ní àǹfààní láti lo yàrá ìkọrin rẹ̀ láti gbé orin síta. Ní ọdún 1970 sí 1980, King Sunny ade gbé ìrìn àjò orin láti Amẹ́ríkà lọ sí Europe. Ohun tí ó jẹ́ ohun ìpawó fún olórin Sunny Adé ni ẹsẹ̀ ijó rẹ̀ àti gìtá tí ó máa ń tẹ̀ dáradára. Ó gba àmì ẹ̀yẹ ní ilẹ̀ òkèrè kún ti ilẹ̀ yìí. Òun sì ni olórin àkọ́kọ́ tí a yàn sára àwọn tí ó yẹ kí ó gba àmì ẹ̀yẹ Grammy King Sunny Ade ti ṣe orin papọ̀ pẹ̀lú ọ̀pọ̀ olórin bíi Manu Dibango ìyẹn Waka Africa Stevie Wonder Wasiu Alabi Pasuma bola Abímbọ́lá àti ọ̀pọ̀ olórin ní ìlú Senegal London àti New York orin rẹ̀ wà nínú ọ̀pọ̀ sinimá ní ọdún 1986 sí 2000 ní ọdún 2016 oṣù kejìlá ó wọ hard rock cave hall of fame ẹgbẹ́ orin rẹ̀ wà ní ọ̀pọ̀ sinimá tí ó ti ń fi orin dá wọn lárayá bíi breathless ní ọdún 1983 OC and Six ní ọdún 1985 one more Saturday night ní ọdún 1986 lẹ́yìn náà ni ó tún hàn nínú sinimá 50 ní ọdún 2015 ní ọ̀pọ̀ ọgbà ní King Sunny Adé fẹ́ gba ìsinmi nídìí iṣẹ́ orin àmọ́ àwọn olólùfẹ́ rẹ̀ ṣì ń fẹ́ràn rẹ̀ wọ́n fẹ́ràn orin rẹ̀ wọ́n fẹ́ràn ijó rẹ̀ pàápàá jùlọ gbogbo bó ṣe máa ń dá wọn lárayá ní orí ìtàgé ó wá sọ wípé bóun ṣe ń gbìyànjú láti gba ìsinmi náà ni àwọn olólùfẹ́ òun ò fẹ́ láìpẹ́ yìí ni King Sunny Adé lọ ṣeré níbi ayẹyẹ ọjọ́bí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúwùsì a rí i pé King Sunny Ade, ó ti ṣeré fún lọ́balọ́ba fún ọ̀pọ̀ àwọn ènìyàn ìlúmọ̀ọ́ká pàápàá jùlọ gbajúmọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè àgbáyé. Èyí ni ìtàn ráńpẹ́ nípa King Sunny Ade.